الذي أحاط بكل شيء علما وساوس الصدور عنده كالعلانية وعلانية القول كالسر في علمه انقاد كل شيء لعظمته وخضع كل سلطان لسلطانه وصار أمر الدنيا والآخرة وتدبيرهما كله بيده أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الأحد الصمد لا نظير له ولا شريك له في ملكه ولا شبيء له في ذاته ولا مثيل له في أفعاله ولا ند له في صفاته وأسمائه واشهد ان محمدا عبده ورسوله ارسله الله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون عباد الله اتقوا الله حق تقواه واخلصوا نيتكم لله وحاسبوا انفسكم قبل ان تحاسبوا واعلموا ان محاسبه النفس طريقة المؤمنين وسمة الموحدين وعنوان الخاشعين فالمؤمن متق لربه محاسب لنفسه مستغفر لذنبه يعلم أن النفس خطرها عظيم وداؤها وخيم ومكرها كبير وشرها مستطير فكيف لا فإنها أمارة بالسوء مجالة إلى الهوى داعية إلى الجهل قائدة إلى الهلاك تشتاق إلى اللهو إلا ما رحم الله فلا تترك لهواها لأنها داعية إلى الطغيان من أطاعها قادته إلى القبائح ودعته إلى الرذائل وخاضت به المكاره عباد الله اعلموا أن حقيقة المحاسبة أن يتصفح الإنسان في ليلة ما صدر من أفعال نهاره فإن كان محمودا عمضاء وأتبعه بما شاكله وضهاء وإن كان مذموما استدركه إن أمكن وانتهى عن مثله في المستقبل عباد الله أمر الله سبحانه وتعالى عباده بمحاسبة أنفسهم قال الله سبحانه وتسامى في كتابه العزيز أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون قال العزيز بن عبد السلام رحمه الله أجمع العلماء على وجوب محاسبة النفس فيما سلف من الأعمال وفيما يستقبل منها عباد الله إن رسولنا الكريم يدعونا إلى المحاسبة وهو يقول الكيس من دان نفسه وعمل لما بعد الموت قال الإمام الترمذي دان نفسه حاسب نفسه في الدنيا قبل أن يحاسب يوم القيامة عباد الله اعلموا أن المحاسبة لا تقتصر على سيئات والمعاصي بل على الإنسان أن يحاسب نفسه حتى على أعمال المباحة قال الحسن البصري يقول ما أردت بأكلتي قال الإمام الحسن البصري رحمه الله إن المؤمن لا تراه إلا يلوم نفسه يقول ماذا أردت بكلمتي يقول ماذا أردت بأكلتي ماذا أردت بحديث نفسي فلا تره إلا يعاتبها وإن الفاجر يمضي قدما فلا يعاتب نفسه اللهم اجعلنا ممن يحاسب نفسه في كل حين أدقني أدعو àtúndúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ní ẹ̀kan sí i ọlọ́run tí a dúpẹ́ fún òun náà ni ọba tí ìmọ̀ rẹ̀ tó jalè jako ìmọ̀ rẹ̀ rọ kíríká gbogbo nǹkan kò sí ní tí ó kò sì sí ní tí yé nínú gbogbo àlámàrí wújẹ́wújẹ́ inú ọkàn wa kedere ni lọ́dọ̀ ọlọ́run ọba tó dá wa èyí tá a sọ gbangba àti èyí tá a sọ kẹ́lẹ́kẹ́lẹ́ bákan náà ní méjèèjì lọ́dọ̀ ọlọ́run kò sí kẹ́lẹ́kẹ́lẹ́ lọ́dọ̀ ọlọ́run ó gbọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ gẹ́gẹ́ bó ṣe gbọ́ gbangba náà ni gbogbo ẹni tó bá tóbi láyé abẹ́ títóbi ọlọ́run ọba ni títóbi wọn wà gbogbo ẹni tó bá láṣẹ láyé abẹ́ àṣẹ tọlọ́run náà ni àṣẹ wọn wà ọlọ́run ọba yìí lọ́ba ti ń darí gbogbo àṣẹ sánmà àti ilẹ̀ ọwọ́ rẹ̀ ní gbogbo àlámọ̀rí wa pátápátá mo jẹ́rìí ní jẹ́rìí tó dodo pé kò sẹ́ni tíjọsìn tọ́ sí àyàfi ọlọ́run ọba Allah ọba àso nínú ọlá rẹ̀ ọba tí ó láfiwé nínú pápápá rẹ̀ ọba tí ó láfijọ nínú iṣẹ́ rẹ̀ ọba tí ó lákẹgbẹ́ nínú ìròyìn rẹ̀ ọba tí ó lẹ́gbẹ̀ra nínú àwọn orúkọ rẹ̀ mo jẹ́rìí pé anábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe ẹrúsìn rẹ̀ sí ni ọlọ́run ọba rẹ̀ níṣẹ́ tó dodo ọlọ́run gbé òdodo lé lọ́wọ́ ó sì fi òdodo jíṣẹ́ ọlọ́run ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ àti gẹ̀rẹ́ fún anábì muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin ẹrúsìn ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba ọba dẹ́dá di ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa. ká fi bẹ̀rù ọlọ́run ká fi lo ìsẹ̀mí wa ká fi bẹ̀rù ọlọ́run ká fi lo gbogbo ìgbòkògbodò wa nínú ìsẹ̀mí ayé wa ká lọ mọ̀ wípé kéèyàn ó máa ṣèdánwò fún ẹ̀mí ara rẹ̀ kí ni tá ń pè ní ìṣèdánwò ìgbìdánwò ẹ̀mí ẹni òun náà ni kéèyàn ó jókòó kéèyàn ó ronú wípé lọ́sẹ̀ yìí ní jímọ̀ tó kọjá sí jímọ̀ tòní dáadáa wo ni mo rí ṣe. kùdìẹ̀kùdìẹ̀ wo ni ó wáyé látọwọ́ mi lẹ́nu ìjẹjọ sóní kéèyàn wá gbé e yẹ̀ wò èyí tó bá jẹ́ dáadáa kéèyàn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kéèyàn ó tún gbìyànjú lérí ẹ̀ èyí téèyàn náà bá rí wípé èyí tí mo ṣe yìí ò dáa èyí ó gbé e yẹ̀ wò èyí ó sì tọrọ àforíjì èyí ó wà pinwọ́ lérí ẹ̀ ẹ̀yin ọlọ́run kí mùsùlùmí máa lògbésí ayé rẹ̀ báyìí kéèyàn máa gbìdánwò ara èèyàn wọ́n ní eléyìí jẹ́ ojúpọ̀nà àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn olùbẹ̀rù ọlọ́run báwọn ṣe máa ń lò sẹ̀mí ayé wọn nìyẹn àwọn tí wọ́n mọ ọlọ́run tí wọ́n dá ọlọ́run ọba mà tí wọ́n sì jọ̀wọ́ ìgbésí ayé wọn fún ọlọ́run nìkan báyìí ni wọ́n ṣe máa ń lo ìgbésí ayé wọn eléyìí ìròyìn ló jẹ́ fún gbogbo àwọn olùpáyà ọlọ́run ìròyìn wọn ni pé tí wọ́n bá jókòó wọn á ronú báwo làwọn ṣe ń bá a bọ̀ kí ni táwọn ti ṣe sẹ́yìn kí ni táwọn ń ṣe lọ́wọ́lọ́wọ́ wọn á wo bí tí wọ́n ti ṣe lọ́hùn wọn á banújẹ́ lérí ẹ̀ wọn á tọrọ àforíjì lọ́sọ́dọ̀ ọlọ́run wọn á wo bí táwọn ti láṣeyọrí pẹ̀lú àánú ọlọ́run wọn á bẹ lọ́hùn kọ́lọ́hùn kó gbà á lọ́wọ́ àwọn níjọsìn wọn á sì tún múra sí dáadáa ẹ̀yẹ rúsan ọlọ́run gbogbo mùmìnì tó bá bẹ̀rù ọlọ́run pátápátá ó gbúdọ̀ máa ṣe ìgbìdánwò fún ẹ̀mí ara rẹ̀ kó máa tọrọ àforíjì lọ́sọ́dọ̀ ọlọ́run lórí àwọn ẹ̀ṣẹ̀ àti àwọn kùdìẹ̀kùdìẹ̀ rẹ̀ nítorí pé ẹ̀mí wa tẹ́ ẹ rí un ewu ẹ̀mí ó mà lágbára púpọ̀ àìsàn ẹ̀mí ọlọ́run nìkan ló lè wòsàn ète tí ń bẹ lọ́wọ́ ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa agbára wa ò ká o bẹ́ẹ̀ sì ni aburú tẹ́mi wá lè pè wá sí aburú tó lágbára ni nítorí pé gbogbo wa náà la mọ̀ pé ẹ̀mí tá a rí yẹn ẹ̀mí máa ń pani láṣẹ àti ṣaburú ni ó sì máa ń fa èèyàn lọ síbi ẹ̀ṣẹ̀ ó sì máa ń pè èèyàn lọ síbi ìparun àyàfi ẹni tọ́lọ́run bá ṣàánú eléyìí ló fà á tó fi jẹ́ pàwọn náà àgbọ́dọ̀ ju ẹ̀mí wa sílẹ̀ a gbúdọ̀ máa ṣe ìgbìdánwò fún ẹ̀mí wa ìpè ǹjẹ́ ní tọ́lọ̀ ní ká ṣe là ń ṣe yìí tó bá jẹ́ pé tó ní a ṣe náà là ń ṣe ǹjẹ́ a ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ bí tá a bá ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ ká tún bẹ̀rẹ̀ wa léèrè pé àníyàn wo la fi ń ṣe nǹkan àwọn nǹkan wọ̀nyí èmi àti ẹ a gbìdánwò ara wa lérí ẹ̀ bíra rẹ léèrè ilẹ̀ ń sú ilẹ̀ ń mọ́ lójoojúmọ́ ó yẹ kó o béèrè wípé ṣé torí ntọ́lọ̀ nítorí ẹ̀dá ọ ló ń ṣe láyé báyìí àbí ntọ́lọ̀ ọ̀ràn ọ ń lò gbájúmọ́ tó o bá mọ̀ wípé ntọ́lọ̀ nítorí ẹ̀dá ọ ló ń ṣe ó yẹ kó o béèrè ẹlẹ́rè wípé ǹjẹ́ ní bọ́lọ̀ ń ṣe ní kó o ṣe é síbẹ̀ náà ló ń ṣeun tọ́ba yẹ kí bí wọ́n ṣe ní kó o ṣe náà ló ń ṣe é ó tún wá wo àníyàn rẹ̀ ǹjẹ́ ní àníyàn tó fi ń ṣe ṣètì torí tọ́lọ́ọ̀ ni àbí torí káyé ó lè yìn ọ́ eléyìí ni tá ń pè ní almuhasaba pé kéèyàn ó gbìdánwò ẹ̀mí ara rẹ̀ ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹ̀mí wa a pè wá lọ síbi ẹ̀ṣẹ̀ ẹ̀mí wa a fà wá lọ síbi aburú torí pé tá a bá gbàgbé a ní ọ̀nà kan gbòógì tẹ́sù fi máa ń gbà wọlé sí wa lára òun náà nínú ẹ̀mí wa. o ò lè résù lójú ṣùgbọ́n yóò ṣe ròyìnròyìn sínú ẹ̀mí rẹ̀ tó bá ti ṣe ròyìnròyìn tí ròyìnròyìn yẹn bá ti ráàyè dúró ń bẹ́ẹ̀ yóò wá penetrate n tí ò dáa yóò wá máa fún láwọ̀ tó dáa nínú ẹ̀mí ẹ̀mí náà wà fàṣẹ. ẹ̀yin ẹrú sàn ọlọ́run bẹ́ẹ̀ kó wá ṣe rí nìyí kò sẹ́ni tó mórí bọ́ńbẹ̀ nu gbogbo wa eléyìí ló fà á tí a gbọ́dọ̀ máa fi gbìdánwò ẹ̀mí wa lóòrèkóòrè láti lè máa túláàsì ẹ̀mí wa lọ síbi ìfẹ́ tọ́lọ́hún àti láti lè máa jẹ́ nípa kó lè jìnnà sí ìtọ́lọ́hún bó fẹ́ torí pé ẹ̀mí tẹ́ ẹ ríhun ibi ẹ̀ṣẹ̀ ni máa ń wu ẹ̀mí ẹ̀yẹ rúsan ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ wípé pápá pàǹtá ń pè ní kágbìdánwò ẹ̀mí ara wa òun náà ni kéèyàn ó wo ohun téèyàn ṣe tó bá dòru tó fẹ́ sùn lálẹ́ tó bá fẹ́ sùn ronú sí n tó fọ̀sán ṣe látìgbà tó ti jí ro gbogbo bó ṣe rìnrìn àjò rẹ lẹ́ni wo ìrun rẹ tó kí wo ìwà tó wù lẹ́ni wo dáadáa tó ṣe lẹ́ni wo àìdáa tó ṣe lẹ́ni wọ̀rọ̀ ọlọ́rọ̀ tó sọ lẹ́yìn wo ẹni tó dunnú látara rẹ lẹ́ni sì wo ẹni tó sọkún látara rẹ lẹ́ni mùsùlùmí gbúdọ̀ máa ronú eléyìí nígbà tó bá ti fi ẹ̀yìn lé orí ibùsùn rẹ tó bá fẹ́ sùn lálẹ́ nítorí pé bá a ṣe ń wọlé lọ sùn yẹn ẹ̀mí wa bá a bá ti sùn ẹ̀mí wa ti lọ ibi tẹ́ ti mọ̀ nìyẹn ọlọ́wọ́n bá fi gbogbo nǹkan tó pọ̀ ó fi pòwe fún wa kábà lè mọ̀ pa àjẹ kankan ẹ̀yẹ rúṣọ ọlọ́run gbogbo ń tá a máa rò afẹ́ digbá afẹ́ dàwó afẹ́ di kòkò bàbá sásùn kódà afẹ́ gbowó kan níbì kan láàárọ̀ ọ̀la bóun bá ti dé agbàgbé gbogbo ẹ̀ á wà dánwò wálẹ̀ báyìí á sùn nígbà tá a bá sùn ẹ̀mí rẹ̀ ó jáde kúrò lára rẹ̀ ọlọ́run lọ́mọ ibi tí ẹ̀mí ẹlòmíì ó lọ tó bá ti sùn ẹ̀mí ẹlòmíì á lọ fẹ́ẹ́ tí ó lọ jẹ ìyà lójú oorun ó lè láwọn kan léun ẹ̀mí ẹlòmí a sì lọ alóhun wà nínú ìgbádùn ẹ̀yẹ rúsàn ọlọ́run ǹjẹ́ ní ẹ mọ̀ pásìkò téèyàn fi mọ́ ńlálà àwọn ẹlẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ìjìnlẹ̀ nípa àlá gbogbo ọlọ́run pátá ló mọ́ àwọn gbogbo ẹ̀dá ọlọ́run ló máa ń lálà àwọn tí wọ́n jẹ́ specialist lórí ọ̀rọ̀ àlá wọ́n lásìkò tá a wá máa fi ń lálà yẹn gbogbo ń tá a fi ń lálà ó pọ̀ jù kì í ju five minutes lọ kò í ju ìṣẹ́jú márùn lọ gbogbo ń tó sì fi ìṣẹ́jú márùn láhùn ó lè rin ìrìn ọdún ìgbésí ayé odidi ọdún mẹ́wàá lójú àláhùn ìwọ náà ló máa lálà pé ọdájọ́ ìyàwó sọ́nà. So ìyàwó yẹn ti wá bọ́ sí wọ́n wá ní ìṣe nàìjíríà ni pé ọmọ obama lọ fẹ́fẹ́ ó wá sí ìrìn àjò lọ sí amẹ́ríkà wọ́n wá mú ọ lọ sí white house wọ́n wá pọ́n ọ lé wọ́n fún ọ níyàwó gbogbo ń tọ̀ ńlá yẹn láàrin five minutes náà wá wo gbogbo ìrìn àjò tó rìn lójú àlá ẹlòmíì ó sùn yóò lálàá ẹ̀rù ó bá tó bá tají odidi wákàtí mẹ́rin márùn-ún lẹ́yìn ìgbà tó jíun kò ní lè sùn mọ́ bẹ́ẹ̀ sì ni gbogbo tó fi láláhùn náà bẹ́ alójúṣe tó wà lọ ẹ̀yẹ rúsìn ọlọ́run ọlọ́run jẹ́ kó yé wa wípé mi wá ṣe jáde yẹn bó bá wu ọlọ́run tẹ́mi yẹn bá ti fẹ́ padà ọlọ́run àtìlẹ̀kùn yọ wà máa rọ kiri kò ní ríbi gbà wọlé gbọ́ pé oorun náà ló sùn jí láàárọ̀ kọ́ wá kírun náà ló jí mọ́ tó rìn lọ nígbà tó bá tún yá tó bá padà dé yóò tún wọlé sára wọn tó bá tún wọlé síbẹ̀ ó tún jí dìde láàárọ̀ ọjọ́ kejì gan tó fún wa láti mọ títóbi ọlọ́run ìwọ tọ́lọ́run pàtàkì lẹ́mí ẹ ẹbí léèrè tó ń sìn òun padà àbí èèyàn kan tó ọlọ́run sóun ọlọ́run ọba lọ́ba tí ń pa wá alẹ́dí yatawaffal anfusu hìnà mawtiha alẹ́dí yatawaffal anfusa hìnà mawtiha ọlọ́run ọba yìí ní ń gba ẹ̀mí nígbà tá a bá ti sùn yóò sì tún dá padà tó bá di àárọ̀ ọjọ́ kejì làáfi máa ń sọ pé alhamdulillahi alladhi ahyana ba'dama amatana wa ilayhin nushur ọpẹ́ ni fún ọlọ́run nínú àdúrà tánàbí ní ká máa ṣe tá a bá jí pé ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tó pa wá lálẹ́ àná tó tún jí wa ní àárọ̀ ọjọ́ kejì tí kì í bá gbogbo ẹni tó sùn àbámẹ́jì o torí pé oorun tá sùn yẹn kò sẹ́ni tó lè mọ àsìkò pàtó tó ń sùn ọkàn lè máa rò pé bí àwọn àsìkò báyìí ni màá sùn ṣùgbọ́n àsìkò yẹn gángan bí dọ́pt ní o sùn ní ten forty five ó lè mọ ọkàn wo ni mo sùn gbà tó ń yẹ gángan wọlé tó tó mọ tó ń ṣe mọ́ lè mọ̀ gbà náà. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà níjọ́ tí yóò bá jáde láyé ẹni tí ń pọ̀ ká kú àsìkò tí ń pọ̀ ká kú ló mà ṣùgbọ́n gbà tán bá gbẹ mí ẹ jáde kò ní mọ̀ kankan mọ́ so tí oorun bá ti wọ ara tán àti ti bọ́ sí ìṣẹ̀mí mi ẹ̀yẹ rúṣin ọlọ́run tá a bá wá fẹ́ lọ sùn ó tó kẹ́nìkọ̀ọ̀kan wa kí a ronú káwo bá a ṣe lo àtàárọ̀ yẹn di àsìkò tá a bá rí bá a ṣe lò ó tó bá pé lórí dáadáa ní ká dúpẹ́ ọlọ́run dáadáa tá a rí ka ká tún nípinnu pé tó bá tún dọ̀la màá tún ṣe dáadáa tó ju lọ sùgbọ́n tá a bá rí wípé ó kù díẹ̀ káàtó yálà nínú ọ̀rọ̀ ẹnu yálà nínú ìwà wa yálà ní wa pẹ̀lú ká tọrọ àforíjì lọ sọ́dọ̀ ọlọ́run ọba kó foríjì wá torí pé a lè sọ ojú oorun yẹn a lè mọ́ bá padà wá sáyé mọ́ ṣùgbọ́n pàtó bá ti tọrọ àforíjìn ọ̀ọ́tàn lè rí i pé ọlọ́run ti foríjọ ìdí nìyí tó fi jákè gbogbo ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo a gbọ́dọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú almuhasaba kéèyàn máa gbìdánwò ara rẹ̀ ní gbogbo ìgbà ẹ̀yà rúṣan ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ wípé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga òun ló pa wá láṣẹ wípé ká ara wa ẹ̀mí ara wa ọlọ́run ni mo pẹ̀ yín onígbàgbọ́ òdodo ẹ̀páyà ọlọ́run kóníkálukú máa wo iṣẹ́ tó ń ṣe tó fẹ́ fi pàdé ọlọ́run ọba rẹ o ìwọ náà fúnra rẹ máa wò ó ṣe ń ṣe nǹkan bẹ tó pé tí bá rẹ ìwọ náà mọ tó sọ lórí ẹni tí ń sọ wípé òun ò ráàyè kírun pé ààyè dí iye hours tá ń lò lójúmọ́ twenty four hours àsìkò yìí tá a fi ń kírun fọlọ́n kò tó one hour twenty three hours tó ta ló ní àwa lọ́lọ́run fún bó wa ló ṣe wá sọ níwájú ọlọ́run pé kò sáyè ọlọ́run wà máa bi ọ́ lè pé nínú twenty four mo ní kó fún mi ní one twenty three tó kù mo ní kó lọ lọ sẹ́yìn kọ́rọ̀ yóò lágbára àti lè ìdí ni tó fi pé bá bí ẹlòmíì pé ah, àmọ́ rí mọ́sáàsì ẹ̀yìn mọ̀ kírun kó wà ẹ̀ sáà máa bá bẹ̀ lọ́hùn ọ̀nà ọwọ́ dí ni ah, wo ló dì eléyìí èyàn ò lè sọ wájú ọlọ́run èyàn ò sọ ẹlòmíì pé pé lòun àsìkò yẹn gan làwọn èrò máa rọ́ọ̀ṣì ẹbí táyà ọ̀kadà bá fọ́ sóò ní dúró èrò gan yóò ní lọ gbọ́kadà míì ó dúró ju n tó ju ọgbọ̀n ṣẹ́jú lọ kí ló wá mú ọ tán pèrún tó kọjá lẹ́gẹ̀ẹ́ mọ́tàlá tó lè páàkì ọ̀kadà rẹ kó kírun kó o sì tún kọ́ntínú iṣẹ́ rẹ ṣùgbọ́n èṣù yóò sọ fún ọ pé ah àwọn èrò àwọn èrò ti pọ̀ ń ta báyìí o bọ́ ọ bá lè dúró àwọn ẹlòmíì ó kérò èṣù ó sọ fún ọ bẹ́ẹ̀ ìwọ ti gbàgbé wípé ntọ́lọ́run bá pè ní owó tiẹ̀ kò lè kò lè bọ́ lọ́wọ́ rẹ̀ mélòó mélòó lẹ́yìn tó ṣe pé òròkú wọn ti gbé lọ nígbà tẹ́ni ń gbé lọ lọ́nà ọlọ́pàá bá dòǹdó èrò bá sọ̀kalẹ̀ ìwọ lọ padà tó wá gbé ẹni yẹn nígbà tó lọ́run ti sọ pé náà ló gbé tẹ́lẹ̀ bá ti fi nǹkan síbi tí nǹkan wà lọ́dọ̀ ọlọ́run èyí ò gbé gbèsè ayọ̀rọ̀ tẹ́yàn bá ti gbà pé ntọ́lọ́run bá ti pè ní tiẹ̀ kò lè lọ èyí tí èyí bá ṣe tiẹ̀ kọ́dà kó mú lọ́wọ́ báyìí yóò padà bọ́ kónúkàlùkù náà máa yẹ̀ wò òkun ekun kó nu mọ́ mọ́nú ẹ̀ anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ní àwọn onígbàgbọ́ òdodo àwọn náà làwọn tó ṣe wípé tí wọ́n bá di pé wọ́n fẹ́ pàdé ọlọ́run ọba wọn báyìí ìdùnnú ni wọ́n fi pàdé ọlọ́run ṣùgbọ́n àwọn kèfèrí tí wọ́n bá fẹ́ pàdé ọlọ́run wọn pariwo wọn á máa bẹ̀bẹ̀ kí ọlọ́run má jẹ́ kú báyìí torí pé ní táwọn fẹ́ fi pàdé rẹ̀ yìí àwọn ò fi pàdé ọlọ́run ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ní àwọn kèfèrí wọn máa sọ pé ìrẹ ọlọ́run ọba rọ̀bánà ìrẹ ọlọ́run ọba wa dá wa padà na'mal salihan ghayra alladhi kunna na'mal ká lè padà lọ ṣiṣẹ́ rẹ̀ èyí tó yàtọ̀ sí rádaràdà tá a ṣe yìí àwọn náà mà ọlọ́run ọba wa sọ fún wa awalam nu'ammirkum ọlọ́run ọba ní ṣé mi ò ti fún yín lẹ́mìí gbogbo ńgbà tẹ wà láyé ni mo ti fún yín lẹ́yìn gúngùn ẹ́n ma yatadakkaru fihi man tadakkara wa ja'akumun nadhir mo ti fún yín ní ààyè tó bẹ́ẹ̀ gẹ́ débi pẹ́ni tó bá nìkan ṣe yóò ṣe ó lo seventy years sixty years fifty years forty years àwa ẹ̀sẹ̀ ń tọrọ yìí second lọ́dọ̀ ọlọ́run mo fẹ́ padà sáyé kí ló fẹ́ fi second ṣe mọ́ gbogbo èyí tó ti lò yìí ọlọ́run ní ó ti tó fẹ́ni tó bá fẹ́ ṣe tòun kò sáàyè kankan fẹ́ nìkankan àti padà máa wò ọlọ́mọ sì wá ládọ́rùn mú tọ́ ẹ̀yẹ rúṣin ọlọ́run ìgbàláàyè ńlá òun náà ní bá a ṣe ń mí lò òkè tá à ń mí lọlẹ̀ yìí o bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa bá a bá ti wà lórí ibùsùn wa lálaalẹ́ tá a fẹ́ sùn ká ronú báwo la ṣe lo ọjọ́ òní èwo ló dáa nínú àwọn ìgbésẹ̀ wa lénìí èwo ló kù dé káàtó lọ́lọ́wọ́n bá fi pa wá láṣẹ ilé inú alukur'an ọlọ́run mo pẹ̀yìn onígbàgbọ́ òdodo ẹnì kọ̀ọ̀kan yín ẹ máa kíyèsí nǹkan tẹ̀ ń ṣe síwájú ọlọ́run tẹ́ fẹ́ fi pàdé ọlọ́run ọba yín o ọlọ́run ọba ní ẹ má dà gẹ́gẹ́ bí àwọn kan tí wọ́n gbàgbé orí ara tí wọ́n gbàgbé ọlọ́run ọba wọn ọlọ́run sì kádàrá kan gbàgbé orí ara wọn ọlọ́run nírú àwọn ènìyàn báyìí àwọn lẹ́ni tó kúrò lójúpọ̀nà tọ́lọ̀ àwọn ni pòkì àfọwọ́ al-Izz bun Abdulsalam wọ́n ní gbogbo àwọn àfáà ló panupọ̀ lórí pé ọ̀ranyàn òun ló jẹ́ fún mùsùlùmí kó máa gbìdánwò ẹ̀mí rẹ̀ lérí àwọn nǹkan téèyàn ti ṣe sẹ́yìn àti lérí àwọn nǹkan téèyàn fẹ́ ṣe lọ́jọ́ iwájú àwọn èyí tá a ti ṣe sẹ́yìn táyé ń kí wa pé à ẹ̀mọ̀kúṣẹ́ ẹlọ́hùn ẹ̀mọ̀kúṣẹ́ ẹ̀sìn yìí bí rẹ̀ léèrè pé ṣé torí ọlọ́run ni mo fi ṣe báyé bá jẹ́ ń kí ni pé à ẹ̀yin gan lẹni ọlọ́run báyìí ẹ mọ̀ kú sí ọlọ́run máa bira ẹ léèrè pé ṣé torí ọlọ́run ló fi ṣe nǹkan yẹn tó bá jẹ́ pé torí ọlọ́run ní dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó bá ṣe wípé àníyàn àìmọ̀jẹ̀tọ̀ ọlọ́run ti fẹ́ wọ̀ ọ́ tètè yọ kúrò mẹ́ẹ̀ kọ́ wá sọ lọ́dọ̀ ọlọ́run kúrò lọ́dọ̀ èṣù kọ́ mọ́ bá wọn níṣẹ́ jẹ́ níwájú ọlọ́run ẹ̀yin arúsàn ọlọ́run anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé gbogbo ẹni tó bá jẹ́ ọlọ́gbọ́n nínú ẹ̀dá ọlọ́run ẹni tó pé lọ́pọlọ tọ̀rọ̀ yé tó sì mọ̀ ti ń ṣe òun náà ni gbogbo ẹnikẹ́ni tó bá máa ń gbìdánwò ẹ̀mí ara rẹ̀ tí bá máa ń yẹrẹ ẹ̀ wò lóòrèkóòrè ǹjẹ́ ń tọ́lọ̀ ń torí ẹ̀dá mi ni mò ń ṣe yìí ǹjẹ́ ń tọ́lọ̀ ń pa mí láṣẹ kí n ṣe ni mò ń ṣe yìí èyí tí mò ń ṣe yìí ṣé bí wọ́n ṣe ní kí n ṣe ni mò ń ṣe yìí àti pàníyàn wòrò ni mo fi ń ṣe tí mo ṣe èèyàn mélòó ló tara mi ṣoríire èèyàn mélòó ló tara mi kàdánwò gbogbo oríṣiríṣi àwọn nǹkan báyìí a gbọ́dọ̀ máa yẹ ẹ̀mí ara wa wò lóòrèkóòrè jàmáà ẹni tó bá lè máa ṣe eléyìí àti ṣe àìda yóò ṣòro fún yàn torí pé tó o bá ṣe àìda ìwọ náà mọ̀ pé n tó ṣe ọ̀dà ẹ̀mí rẹ̀ ó sọ fún ọ pé n tó ṣe yìí ò dáa ẹ̀yẹ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ní ẹni tó bá mọ tí ń ṣe òun náà lẹni tí ń bá ń gbìdánwò ẹ̀mí ara rẹ̀ tó sì ń sapá nígbà tó ń bẹ láyé láti lè ṣe nǹkan tí yóò lọ dé bá lẹ́yìn ikú òjíṣẹ́ ọlọ́run bá ní ẹni tó gbọ́n nìyí o ṣùgbọ́n ẹni tó bá ń ṣe nǹkan míì kò gbọ́n o kò ní làákàyè o kódà kò jẹ́ pòfẹ́sọ̀ tí ò ṣe tí ó lọ bá níwájú ọlọ́run tó ṣe wípé nǹkan tí ó tàn án ó nìkan tó múra kankankankan sí tó sì wàá gba tọlọ́run lẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀yin arúsìn ọlọ́run níta ń pè ní káyẹra wa wò yìí kọ̀mọ lórí ìwà ẹ̀ṣẹ̀ nìkan àṣé àwọn nǹkan tó lẹ́tọ̀ọ́ tọ́lọ́run fẹ́ ká ṣe gan tá a bá tún ṣe é a tún gbúdọ̀ máa yẹ ẹ̀mí wa wò lérí ẹ̀ kò ṣètì torí tọ́lọ́run ni mo fi ń ṣe nǹkan yìí ìgbà mi ń bẹ èèyàn àdàníyàn nǹkan nítorí tọ́lọ́run nípìnlẹ̀ ṣùgbọ́n ń gbọ́ ọba fẹjú àníyàn mi àsìkò wọlé ìdí ni tó fi jẹ́ pé làbúdà mi tẹ̀jìdìdì níyà èèyàn gbúdọ̀ máa yẹ àníyàn èèyàn wò lóòrèkóòrè lóòrèkóòrè lóòrèkóòrè torí pé ṣù òfìgbà kan fi wá lọ́rùn lẹ̀ ẹni tọ́lọ́run bá fi ṣe kòńgẹ́ dáadáa ìbànújẹ́ ni fésù inú èṣù ò dùn èṣù ọ̀sà àfẹ́ kò ṣubú níwájú ọlọ́run subhanahu wa ta'ala àfáà wa alhassan al-basri kọ́lọ́wọ́n bá kọ́ bá wa kẹ́ wọn wọ́n ní olùgbàgbọ́ òdodo òun lẹ́n tó ṣe gbogbo ìgbà ni ó sáàmọ́ fòró ẹ̀mí ara rẹ̀ yóò mọ bú ẹ̀mí ẹ̀ kò ní fi ẹ̀mí rẹ̀ lọ́rùn lẹ̀ bọ́ bá sọ ọ̀rọ̀ kan yóò mọ bírè ẹ̀ léèrè pé ọ̀rọ̀ tí mo sọ yìí kí ni mo gbà lérò pẹ̀lú ẹ̀ bọ́ bá jẹ nǹkan kan yóò ní tí mo jẹ yìí àníyàwó mo fi jẹ nǹkan yìí bọ́ bá sọ ọ̀rọ̀ kan nínú ẹ̀mí ní tí mò ń rò lẹ́mí kí ló dé tí mo fi ń rò ẹ̀ ní rí nígbà kan àfikún mọ fòrò ẹ̀mí ẹ̀ ṣùgbọ́n àwọn tó ń jẹ́ pòkì ẹ̀mí wọn gbogbo tẹ́mi wọn bá ti pè wọ́n sí ibẹ̀ náà làwọn òfìsì eléyìí jẹ́ kó yé wa wípé a gbọ́dọ̀ fi ẹ̀mí wa sílẹ̀ nígbà kan ká máa bira wa léèrè ìgbà mí bẹ ẹ̀mí èèyàn afa síbi kan gé èmi náà ń lọ bí báyìí ó bèrè ẹ̀ lílọ ọbẹ̀ yẹn àlékún dáadáa mi nínú ẹ̀sìn mi àbálámọ́rí gbèsè ayé nígbà ọba ń bi rẹ níbèrè yẹn ìwọ náà ó rí ansa tọ́ ọba ti kankan níbi nǹkan yẹn ó dáa kó padà sínú ilé ìwọ tó ń mu sìgá bi rẹ léèrè pa wò lórí ṣùgbọ́n ẹ̀mí ń fà mọ́ lóòótọ́ ẹ̀mí ń fà mọ́ ṣùgbọ́n bi rẹ ẹ̀mí ẹ̀ ò tó ṣe wípé ọtí ló ń mú kiri bí rẹ eléyìí lájọ tó ti ń lọ ilé ọtí tó ń lọ mutí kí láǹfààní tó rí bẹ ìwọ tó pé zina òun ló ń ṣe bí rẹ eléèrè ẹ̀mí rẹ ti jàrá ba zina ìwọ náà jókòó ńjọ́ kan ronú pé kí ni àǹfààní tó ń rí níbi zina yìí yálà nínú ẹ̀sìn rẹ ni àbí nípa ìṣẹ̀mí ayé rẹ ó rí wípé ẹ̀mí rẹ náà yóò fi hàn wípé kò sáǹfààní kankan lóbi jẹ́ pé kò sí téèyàn bá jẹ́ni tó máa ń gbìdánwò ẹ̀mí ara rẹ̀ lóòrèkóòrè èyàn ó máa bọ́ níbi ètè èṣù abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó má sẹ́yìn là wá níbi aburú ẹ̀mí wa kó sì là wá níbi ètè ṣètọ́nù. الحمد لله العلي القدير له الملك والملكوت بيده الأمر والخلق وهو العزيز الحكيم نحمده حمدا كثيرا ونشكره شكرا جزيلا على ما أنعم به علينا في قديم أو حديث أو سر أو علانية أو خاصة أو عامة أو حي أو ميت أو شاهد أو غائب لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت أشهد أنك المعبود الحق وما سواك من الآلهة فباطلا وأشهد أن محمدا عبدك ورسولك فمن ادعى الرسالة أو النبوة بعده فمجان دجال وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين عباد الله اعلموا أن المحاسبة ثمرات وفوائد وخيرات لصاحبها يقول الحسن البصري رحمه الله إن العبد لا يزال بخير ما كان له واعظا ما كان له واعظ من نفسه وكانت المحاسبة من همه وإليك عباد الله الثمرات وإليك عباد الله الثمرات المحققة للمسلم من محاسبة هي لنفسه منها تخفيف الحساب يوم القيامة لأن محاسبة المسلم لنفسه في الدنيا سبب لتخفيف الحساب يوم القيامة لأنه سيعمل على التخفيف من سيئاته والتكثير من حسناته قال عمر بن الخطاب رضي الله عنه حاسبوا أنفسكم قبل أن تحاسبوا فإنه أهون لحسابكم وزنوا أنفسكم قبل أن توزنوا فإنه أهون عليكم وتجهزوا للعرض الأكبر يومئذ يعرضون لا تخفى منكم خافية عباد الله إنه من فوائد المحاسبة التمكن من الهد من الهدى والاستقرار عليه يقول البيضاوي رحمه الله والتمكن من الهدى والاستقرار عليه إنما يحصل ما استفراغ إنما يحصل بالاستفراغ الفكر وإدامة النظر فيما نصب من الحجج والمواظبة على حساب النفس في العمل ومنها أيضا علاج من أمراض القلب لأن مرض القلب لا يمكن إزالته وعلاجه إلا بمحاسبة النفس ومخالفتها وهلاك القلب من إهمال المحاسبة للنفس عباد الله إنه من أعظم ثمرات المحاسبة عدم الغرور بالعمل وتكبر وكان بعد السلف يقول في دعائه في غرفة والناس من حوله اللهم اللهم لا تردهم لأجلي الزهد للإمام أحمد وكان محمد بن واصح رحمه الله يقول لو كان للذنوب ريح ما قدر أحد أن يجلس إليه مع أنه من كبار العباد في هذه الأمة وقال يونس بن عبيد رحمه الله إني لأجد مئة خصلة من خصال الخير ما أعلم في نفسي منها واحدة اللهم ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا واستر عوراتنا وعف عنا عما نسب إلينا من صلاة وعفاف وتقى وأنت عالم بنا منهم وهدنا وارزقنا السداد والصلاة والمحاسبة والتوفيق يا رب العالمين adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba alágbára ọba tó ga ju gbogbo ẹni tí ń ga lọ kò sí bí èèyàn ṣe ga nípò tó bí ọlọ́run ọba bá fẹ́ fi bóun ṣe tó tó bá fẹ́ fi hàn án ẹni tó kéré sí nínú ipò yóò sì kọ́ di kò ní jẹ́ orí bẹ́ẹ̀ lọ́kùn bó ti wulẹ̀ kó lágbára tó bó ti wulẹ̀ kó nípò tó ó kó ti pọ́lọ́wọ́n bó fi àṣeyọrí tí ń fẹ́ yẹn sọ́wọ́ èèyàn kékeré kan ẹni tí ò jẹ́ nǹkan tó yẹ pé bá ti fọwọ́ sí nǹkan yòókù ṣeé ṣe ọlọ́run nìkan ló bá lágbára kò sípò téèyàn wà láyé ó tún máa tún ní ẹnìkan níwájú téèyàn ń gbàṣẹ lọ́wọ́ gọ́fúnà bó ti wulẹ̀ kó ń lágbára kò lè fa ẹni tó ó lè gbìyànjú ẹ̀ bọ́ bá wù ọlọ́run ọlọ́run àní orí bẹ́ẹ̀ tó sì wù ọlọ́run ọlọ́run àní orí bẹ́ẹ̀ president kò lè sọ wípé agbára òun tó ń bá ti fẹ́ kó ṣẹlẹ̀ náà ni ó máa ṣẹlẹ̀ bọ́ bá le jù ọlọ́run á sì mú ọ sọ́dọ̀ ọlọ́run nìkan lọ́ba alágbára gbogbo àwọn ẹ̀dá tó kù àtúngbàyọ̀ǹda lọ́dọ̀ ọlọ́run ọba yìí ni ọba yìí gbogbo àlámọ̀rí ọwọ́ ẹ̀ lọ́wọ́ a dúpẹ́ fún ọlọ́run ọba náà ọpẹ́ tó pọ̀ a sì yìn lórí àwọn ìdẹ̀ra rẹ̀ èyí tó ti ṣe fún wa láti ọjọ́ pípẹ́ la fẹ́ sọ ni àbí èyí tó ń ṣe fún wa lọ́wọ́lọ́wọ́ àwọn ìdẹ̀ra rẹ̀ èyí tó ṣe fún wa níkọ̀kọ̀ tó yẹ pé tá a bá dájókòó àwa nìkan ló yé ẹni tó súnmọ́ wa gan ò lè mọ̀ túmọ̀ rẹ̀ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ rẹ̀ o àwọn ìdẹ̀ra èyí tó ṣe fún wa èyí tó hàn tó ṣe pa àmọ́ àwọn tó rí wa náà tún mọ̀ sí ìdẹ̀ra adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí àwọn ìdẹ̀ra àrà ọ̀tọ̀ àti àwọn ìdẹ̀ra gbogbogbò adúpẹ́ ìdẹ̀ra àlàáfíà adúpẹ́ ìdẹ̀ra wíwà láàyè a sì dúpẹ́ ìdẹ̀ra tí ọlọ́run ọba ń ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa tí àti ẹ̀ lè sùn kárí ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tó ṣe pé òun nìkan ni ọba àṣọ mo jẹ́rìí pé kò sí ẹni tí ìjọsìn tọ́ sí ọlọ́run ọba yìí nìkan ni ọba tí ó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn wa gbogbo nǹkan táwọn èèyàn bá tún sìn lẹ́yìn ọlọ́run irọ́ pátápátá ni mo sì jẹ́rìí pé anabi muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹrúsìn ọlọ́run ọba ni gbogbo ẹni kí òun sì tún ní ìkẹyìn gbogbo òjíṣẹ́ ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá tún nígbàgbọ́ pé òjíṣẹ́ mi ń bẹ anabi mi ń bẹ lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ẹ máa mọ̀ dájú pé òpùrọ̀ ni onítọ̀hún o ọlọ́run bá wa sàlékún ìkẹ́ àti ìgẹ̀rẹ́ fún anabi sallallahu alayhi wa sallam àwọn aráàlú ẹ jẹ́ ká lọ mọ̀ pé téèyàn bá máa ń gbìdánwò ẹ̀mí ẹ̀ àwọn àǹfààní tó pọ̀ wà mẹ́ àfáwa al-imam al-hasan al-basri wọ́n ní ọmọnìyàn kò ní yé máa rí oore lọ́dọ̀ ọlọ́run lókùrú gbà tó o bá ti máa ń gbìdánwò ẹ̀mí ẹ̀ ní gbogbo wa tó o máa ń bira ẹ léèrè pé èyí tí mo ṣe kí lórí tí mo fi ṣe ìwà tí mo wù yìí kí lórí tí mo fi wùwà yìí ọ̀rọ̀ tí mo sọ yìí kí ni mo gbà lérò pẹ̀lú ẹ̀ téèyàn bá máa ń gbìdánwò ẹ̀mí ẹ̀ ní gbogbo ìgbà èèyàn ò ní yé máa rí orí lọ́dọ̀ ọlọ́run o ẹ̀yin ẹrúsàn ọlọ́run nínú àwọn àǹfààní tó ń bẹ ń bẹ òun náà ni wípé ọlọ́run yóò ṣe ìṣirò onítọ̀ ní fúfúyẹ́ tó bá di tó gbèjà kìá nítorí pé wọ́n náà nígbà tó ti wà láyé ló ti ń ṣe ìṣirò sí ara rẹ díẹ̀díẹ̀ fúnra ara rẹ bákan náà yóò sì jẹ́ kíṣẹ́ oore èèyàn ó pọ̀ bẹ́yàn bá lè mọ gbìdánwò ẹ̀mí ẹ̀ nítorí pé nígbà tó ohun tó ṣe lónìí orí dáadáa ó sì rá ìdá ọwá rí pé àìdá ju dáadáa lọ so ọmọ pé ọmọ gbìyànjú pé tó bá dọ̀la kí dáadáa kó pọ̀ àìdá lọ eré èyàn ló mọ̀ sá so tó bá di ilesu sú ó tún wò pé ah bó ṣe gbìyànjú tó yìí náà àìdá tún padà pọ̀ dáadáa lọ ń tún gbìyànjú báyìí lẹ́yìn ó sì máa ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí dáadáa èèyàn ó fi wá pọ̀ ju àìdè èèyàn lọ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wọn yìí ṣègbìdánwò ẹ̀mí ara wọn o ẹlòmíín bẹ láti jọ tó ti bàlágà tán bá ń ṣírò iṣẹ́ rẹ̀ kò síjọ́ kan tí kì í ṣe pa burú ni mò ń pọ̀ ju dáadáa lọ ọlọ́run ti sọ pé fa amma man thaqulat mawazinuhu fa huwa fi 'ishatin radiya wa amma man khaffat mawazinuhu. fa ummuhu hawiya ọlọ́run ní ẹni tí wọ́n bá wọn iṣẹ́ rẹ̀ níjọ́ pé alqiyama tó ṣe wípé iṣẹ́ buru rẹ̀ o pọ̀ ju iṣẹ́ rẹ̀ rẹ̀ lọ iná ní ọwọ́ kò ní kankan ìdí nìyí tó fi jẹ́ wípé nígbà tí wọn náà wá ṣàgbéyẹ̀wò iṣẹ́ rẹ̀ nígbà ó fẹ́ sùn ó wá rí wípé àìdá pọ̀ nínú tó ṣe lénìí sọ mọ̀ pe o lè jí lóru ó tọrọ àforíjìn ó yàn ìrẹ́ ọlọ́run ọ̀la yìí táwọn wò yìí tó bá ní ó bá mi láyé jẹ́ ń rí dáadáa ṣe o bí mùsùlùmí ṣe ń gbé gbèsè ayé nìyó ṣùgbọ́n lẹ́ni ìjà àwọn èèyàn ronú lọ́bẹ̀ àwọn èèyàn ronú ẹlòmíì aburú oṣù kan síbi tá a wà yìí ó ti pláàni ẹ̀ kalẹ̀ bí ó ṣe máa ṣe lójoojúmọ́ aburú bí ó ṣe máa ṣe òun lẹ́ẹ̀fì rí lẹ́ni bẹ́ẹ̀ bá rí àwọn èèyàn tán bá jókòó sí club ilé ọtí lálẹ́ tó o bá fẹ́ rí àrídá ṣáàjáde ní nǹkan bí aago mẹ́sàn-án aago mẹ́wàá àwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ fàájì nílé ọtí ẹlòmíà wa mu títí títí tí ibi aago méjìlá ìgbà yẹn ló tó ṣẹ̀ṣẹ̀ máa lọlé lójoojúmọ́ bí ìṣe ń ṣe náà nìyẹn sẹ́yìn ni ó ṣe mọ̀hásábà ni ó wàá gbé ẹ̀mí ẹ̀ wò pé kí ni mo ṣe èèyàn ọmọ ṣègbìdánwò ẹ̀mí ara èèyàn lérí ọ̀nà tí èèyàn fi ń rówó sọ́nà tó mọ́ni èèyàn gbìdánwò ara èyàn ó gbìdánwò ara èèyàn lórí ìjọsìn èèyàn ṣé mò ń lékún nínú ìjọsìn sí ni àbí mò ń rẹ́yìn èèyàn máa ń ní nǹkan kan tí èèyàn tún máa fi súnmọ́ ọlọ́run yàtọ̀ sí wákàtí márùn-ún èèyàn ló san ọlọ́run ẹ jẹ́ ká máa gbìdánwò ẹ̀mí ara wa bá a ṣe fẹ́ máa lékún nínú àlámọ̀rí ayé bẹ́ẹ̀ náà ló ká máa ronú bá a ṣe máa lékún nínú ẹ̀sìn ọlọ́run kí ló dé tí a tún lè ní àwọn pẹ́pẹ́ fúrú kan tá a máa ṣe láàrin wa àtọlọ́hun lérí pé a fẹ́ súnmọ́ lọ àwọn nawafil ó ń bẹ nínú irun nínú àwẹ̀ nínú tọrẹ àánú nínú ọ̀rọ̀ dáadáa téèyàn tún máa ń ṣe láàrin èèyàn àtọlọ́hun tó ṣe wípé èèyàn fi fẹ́ máa lékún nínú ẹ̀san Ọlọ́run èèyàn fi fẹ́ máa lékún nínú ìbẹ̀rù Ọlọ́run ṣùgbọ́n lẹ́ni ọmọ ènìyàn lékún nínú ìyapa àṣẹ ọlọ́run lójoojúmọ́ ọmọ ènìyàn ń nínú lílòdì sífẹ́ tọlọ́run lójoojúmọ́ ṣùgbọ́n àkíyèsára ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa ká kíyèsára ní gbogbogbà ká sì ronú ṣe lékún nínú ìbẹ̀rù ọlọ́run ká ronú bá ṣe súnmọ́ ọlọ́run tá a bá lè ṣe eléyìí ẹ rí i pé èèyàn ó lójoojúmọ́ ni téèyàn sì ní ìwọ náà wò mélòó mélòó ni àwọn dáadáa kan tó o máa ń ṣe tẹ́lẹ̀ tó o ti pàtì tó o ṣe mọ́ tó o sì plan àti padà sídìí ẹ̀ mọ́ ẹlòmíì ò pé ah mo rántí nígbà tí mi ò tí ì má rí mo máa ń ṣe báyìí mo máa ń ṣe báyìí mo máa ń ṣe báyìí nídìí ẹ̀sìn ọlọ́run ṣùgbọ́n bàtà tó ti wá márì tán kò sáyè ah, ó sì lè mọ́ sáyè àsìkò yẹn ló yẹ kó tún rọrùn tí kan ò bá ṣe é ṣe àwọn ṣé olóore tún pọ̀ bọ́ọ̀bá rí kan ṣe mọ́ yẹ kó túmọ̀ sàwọn sí olóore míì náà torí pé gbogbo ìpele ìṣẹ̀mí ayé ẹ̀dá kọ̀ọ̀kan ló kún fún dáadáa ìdí nìyí tí wa sallallahu alayhi wa sallam tó fi jẹ́ ká mọ̀ wípé ẹni tí Ọlọ́run bá ó lo ìgbà ọ̀dọ́ rẹ̀ ó lo ìgbà ọ̀sán rẹ̀ ó lo ìrọ̀lẹ́ rẹ̀ ó lo alẹ́ rẹ̀ lórí ìtọ́lọ́run lọ́sàn-án ẹ̀kọ́ nígbà tó wá di ọwọ́ alẹ́ ọlọ́run wá sànú ẹ̀ ó lò dáadáa ó o ṣùgbọ́n ẹlòmíì ń bẹ ó lo àárọ̀ rẹ̀ ó lò dáadáa ọ̀sán rẹ̀ ó lò dáadáa alẹ́ rẹ̀ ó lò rádaràdà tó ọlọ́run ọlọ́run kò sọ wọn bẹ́ẹ̀ ẹlòmíì á sì lò ó látàárọ̀ dalẹ́ rádaràdà náà ní òfìsí ẹ rí àgbàlagbà mi ẹ rí nílé ayò ẹlòmíì ti wọ seventeen years máa yà yín orílẹ̀-èdè ti nàìjíríà la rírí nígbà bàbá tó ti wọ seventy years tí tó ń kówó jẹ ẹ dákun kí ló fẹ́ fowó sí ẹ bí wọ́n léèrè kí ni wọ́n fẹ́ fi ṣe gbogbo àwọn tí wọ́n ń bẹ lórí ètò òṣèlú orílẹ̀-èdè nàìjíríà ṣàṣàlẹ̀ ni tí ọmọ tí ìfẹ́ mọ́ séwú lórí wọn ẹni kún sífìlà wọn ẹ wo ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn sì ń bá ètò orílẹ̀-èdè yìí bọ̀ ẹlòmíì láti wà tó ti wà lọ́mọ twenty years twenty five years láti kojú bọ̀ tó yìí títí dìsìn ẹlòmíì gbogbo ara rẹ̀ ti fẹ́ di ewu síbẹ̀síbẹ̀ tán bá tún síwèé kàn án ẹ tún gbọ́ iye billions ẹ wàá béèrè pé kí ló fẹ́ fi ṣe sọ́kọ̀ ló tún fẹ́ gùn ní tí ò ti gùn rí ṣẹlẹ̀ ló tún fẹ́ gbé ní tí ò ti gbé rí sóyàwó kan ló tún fẹ́ fẹ́ ni sásọ ló tún fẹ́ wọ̀ ẹ wo bí tí èṣù tó bá ìgbésí ayé àwọn ènìyàn lè ta lẹ́ni tí í ṣe wípé yóò ronú wípé ibi tó kù yìí kó o máa fi ṣe tọ́lọ́ ni mo láǹfààní àti pàdé bàbá kan bàbá yẹn ní òun àti àwọn arísekọ́lá ọlọ́run bá àforíjì àti gbogbo àwọn olówó mùsùlùmí olóhùn àtàwọn arísekọ́lá àwọn jọjọ jẹ́ irọ ni nínú àwọn olówó nìbàdàn bàbá yẹn mo wá ń béèrè ọmọ ọlọ́run sì sàánú ilé ńlá ilé bá rí ilé èèyàn mọ̀ bíi mosque tí wọ́n kọ́ sọ̀kan yẹn pé bàbá tó nílé yẹn wà ń bẹ̀ kí n béèrè ọmọ bàbá yẹn náà lẹ́nu yẹn mo wá rí bàbá yẹn mo wá béèrè ọmọ rẹ̀ bàbá yẹn wá ní kí n jókòó wípé tó ń bá ti ráwọn àfa àbáyẹn ní òun máa dùn pé owó iṣẹ́ àfa o ṣùgbọ́n òun náà wọ́n béèrè mo wá ní ẹni tí mò ń béèrè ẹ jẹ́ kọ́kọ́ yanjú ọ̀rọ̀ èyí ò náà kọ́ bá jẹ́ pọ́tọ̀ ní nǹkan tí tẹ́ ẹ bá wà ọ̀tọ̀ ní nǹkan tí ẹ ṣe ọwọ́ ni ọmọ òun náà ni inú ilé ló sì wà tí ó bá sì jáde yóò kọ́kọ́ wá dágbére fóun kó tó jà pé kò lè jáde pé màá bá tọ̀ mo ní bóyá ká ọmọ kan sí ká sọ fún pé mo ti àbáyẹn wá kan ọ sọ èyàn ò ní pé ìrírí téèyàn ti bàbá yẹn lè pé yóò dágbére kọ́ mọ́ dágbére ẹ bínú mo sì wọ́n látara ti di ọ̀tọ̀ ní tó ń ṣe ọ̀tọ̀ ní tó bá wá mo fẹ́ fà nínú ọ̀rọ̀ yìí bàbá yìí wá sọ pé kéèyàn ó lé àwọn lé ayé ọlọ́run sì fa wọn ó sì fi ṣàdéhùn fa wọn pé ṣùgbọ́n bí mo ṣe róhùn yìí sìn òun èyí lọ́ọ́ lò ẹ̀kan tóun bá ti kásùn bá tẹ̀ ibi ìlò máa ń jókòó sí òun wà máa ṣe astagfurla òun máa ṣe astagfurla pé tí mo rí tẹ̀sùbá àtọ̀ nǹkan pààyàn astagfurla astagfurla astagfurla ló ń ṣe ó nítorí pé òun wò wípé bóun ṣe wà yìí gan òun èyí jẹun gidi kankan mọ́ wọ́n bá ti pèpè àti fóun tó ń bá ti mú bàbá yóò dalẹ́ ibi tó ń máa jókòó sí ni tó bá tóorun bá tún kùn òun ti ti yọ bí rúùmù kan síbẹ̀ ẹ bá sì wọlé tọkọ lọ bí estate ibi tó ń máa ń wà lọ́pọ̀lọpọ̀ ibẹ̀ gan ló máa ń sàn kò sí tó ń ṣe ju astagfurullah astagfurullah àmúnisẹ́sẹ̀ yẹn ló tó bẹ́ẹ̀ ni ó ní ah ó ní táwọn fara gún pọ̀ ló pọ̀ sáà ń tọrọ kọ́lọ́hún foríjì kọ́lọ́hún foríjì kọ́lọ́hún foríjì bàbá yẹn ò tí ì jáde láyé nìyí mo wá ń wò wípé tọ́ ìwọ sì tún fẹ́ kó fún ọlọ́run ibẹ̀ lẹ́lòmíì sì ń bẹ at age of seventy five years ó tún lẹ pósítà ó fẹ́ ṣe iṣẹ́ àmà local government ẹ wàá wò ó pé kí ni wa yóò ṣe iṣẹ́ àmà local government seventy five years tí o kọ́ lọ́wọ́ ọlá tó bẹ̀rẹ̀ kó sànú ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin ẹrú san ọlọ́run kò ní ìdíkẹ́ nìkan ṣe sàn kankan fún ìwọ náà lọ jókòó kó o ronú ara rẹ wo èyí tó ti lò sẹ́yìn tó wo èyí tó kù èyí tó lò sẹ́yìn ló lè sọ̀rọ̀ kò sí assurance fún ọ láti sọ iye tó kù tó lọ ẹ̀yin arúsàn ọlọ́run ẹ jẹ́ ká máa gbìdánwò ẹ̀mí wa o ẹ jẹ́ ká máa yẹ ẹ̀mí wa wò ní gbogbo gbà torí pé ìmọ̀ yẹ ẹ̀mí ẹni wò a máa jẹ́ kéèyàn ó lè lékún nínú iṣẹ́ olóore a sì jẹ́ kéèyàn ó jìnà sí ìwà ẹ̀ṣẹ̀ àfọwọ́ Umar ọmọ Khattab kọ́lọ́wọ́n bá kọ́ bá ayọ́nu sí ó ní ẹ máa gbìdánwò ẹ̀mí yín kọ́lọ́wọ́n bá ó tó dàn yín wò kó tó bá yín wíjọ́ ẹ sì máa wọnra yín kọ́lọ́hún tó wọ̀n yín ẹ sì máa múra lẹ̀ níjọ́ tí gbogbo yín ó dùn ó wámúwámú níwájú ọlọ́run báyìí máa ronú ọjọ́ náà níjọ́ tí ẹnìkan ò ní pamọ́ níwájú ọlọ́run kò sí onítọ̀ anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni kò sí ẹnìkan nínú ẹ̀dọ́ ọlọ́run tí ò ní dún wájú ọlọ́run báyìí níjọ́ gbọdọ̀ kíá kò sí onítọ̀ àwọn afọwà ni máa ronú ọjọ́ kan fa amma man khafa maqama rabbihi gbogbo ẹnikẹ́ni tí bá ń bẹ̀rù dọ́tò dùn wájú ọlọ́run báyìí tọ́lọ́ ọmọ bí ọ léèrè pé lágbájá ọmọ lágbájá ò ṣe báyìí láyé jẹ́mọ́ sírọ́ ṣe pa ni wọ́tẹ́sọ̀dọ̀ arjuluhu ẹsẹ̀ sọ̀rọ̀ ọwọ́ ma sọ̀rọ̀ irú ò sí pa níjọ náà ìdí tó fi jẹ́ pé ó lè tan àwọn èèyàn jẹ rẹ̀ jẹ ó lè tán lọ́n jẹ ká wá tètè lọ túbá lọ sọ́dọ̀ ọlọ́run ká tètè tún iṣẹ́ ara ẹlòmíì wọ́n sọ gbogbo n tó ń ṣe ọ̀dà ọ̀dà sí ìbínú rẹ̀ jẹ́ ni ṣèbítàbà táwa bá ti sọ tiwa ti sọ nìyẹn yóò sì wà nú àkọọ́lẹ̀ pé wọ́n sọ fún ọwọ́ ń bínú ó ò ní kí ọmọ ó fún ìbára ni ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọlọ́run ò ní bí ẹnìkan ní tẹnìkan kó wá ní níwájú ọlọ́run àsìkò tọ́lọ́run ó fi ṣèdájọ́ subhanallah ó yá débi pé láàrin tóun ó fi wọ̀ àsìkò ni gbogbo ẹ̀dá pátá tọ́lọ́ ó fi parí ẹjọ́ gbogbo ẹ̀ lójú táìmù yẹn lọ ṣé ẹ̀ mọ̀ rò pé ah aládùúrú bí èèyàn ṣe pọ̀ tó láyà àtàwọn tó ti kú àtàwọn pẹ̀lú mi ò mọ̀ fẹ́ ọpọlọ èèyàn rò pé ah kó tó di pọ́lọ́ ó tiẹ̀ wàá débi tọ̀rọ̀ Nàìjíríà ah, ah, ọ̀nà ọjọ́ ó ti lọ at least bí èèyàn bá dájá yóò ti rẹ gbogbo ọlọ́run kan ní yóò kàn máa kí ló ń fọ ọlọ́run pè kò sí ìkọ̀kánjú yóò ṣe gbogbo ẹ̀ láàrin àsìkò péréte anabi sallallahu alayhi wa sallam anabi ní láàrin ẹ̀yìn irun asiri sásìkò tí magrebi fẹ́ wọlé ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀ dá pátá ọlọ́run ó parí gbogbo ẹ̀ tí kankan wàlá yadili mọ̀rọ̀ buka ahada ọlọ́run ní sàbòsí bẹ́ẹ̀ gbogbo ti kó wá báyìí nígbà tí òní sọ pé kó rojọ́ òní ẹ̀ máa béèrè ẹjọ́ ẹ̀ kí lọ́ọ̀yà rẹ̀ wá rojọ́ lọ́ọ̀yà òní rojọ́ yọ́ọ̀ máa sọ fún ọ ní o ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí yóò sì fi hàn ọ́ so kò sí pé mi ṣe abẹ́lẹ́ nínú tóbi ọlọ́run mọ́sẹ̀ ẹ̀yin arúsàn ọlọ́run gbogbo ẹ̀mí ló láàárẹ̀ gbogbo ẹ̀mí ló láìsàn téèyàn bá máa ń gbìdánwò ẹ̀mí ara èèyàn ìwòsàn ni fún àìsàn ẹ̀mí kó àwa o ẹ̀yin arúsàn ọlọ́run téèyàn bá máa ń gbìdánwò ẹ̀mí ara èèyàn kì í jẹ́ kí nítorí pé mélòó mélòó nìkan tó ṣe dáadáa táwọn aráyé rí pé dáadáa ni tán wá ń kí ọ ah ẹ mọ̀ kú gbìyànjú ọlọ́run mọ̀ lòyìn sábàbí dáadáa èso ọ̀wà súnmọ́ yóò wà dínkù ríra rẹ̀ yóò wà ah bóò ni òṣèlú má jẹ bẹ́ẹ̀ àwọn gbìyànjú ni kì í ṣe iṣẹ́ kékeré kì í sọ̀rọ̀ bí ogún ọdún lẹ̀ táwọn ti ń ṣe wáàsí lásán lẹ́rìí gbogbo àwọn yẹn gba ìsìláàmù ni ìgbìyànjú àwọn ni ṣètọ́ ní wàá gbé sẹ́mi ẹ̀ ṣùgbọ́n tó bá ń ṣe muhasaba ẹ̀mí ẹ̀ ẹ̀rú ó tún máa bá ní táwọn èèyàn bá sọ pé ó ṣe dáadáa yọmọ rẹ pé ọlọ́run mọ́mọ́ fi tí wọ́n ń sọ yìí mọ́mọ́ fi bí mí dáadáa yẹn ni wọ́n rí ibi tí mo kù sí wájú rẹ wọn ò rí tó o bá lọ fi ibi tí mo kù sí yẹn bá mi lò yóò neutralize gbogbo dáadáa yẹn tètè pọ́lọ́wọ́n sọ pé sẹ́yìn lẹ sọ fún mi pé èèyàn dáadáa ni ṣebóun ló ṣe léyìí ṣebóun ló ṣe léyìí ṣebóun ló ṣe léyìí gbogbo èyí tó ṣe ó ti bá dáadáa yẹn gan jẹ́ so lóòfin lè mọ̀ pé kò sí jàkí ní dòdò kankan bẹ́ẹ̀ bọ́lọ̀ ń bá lò ọ́ ní sábàbí dáadáa ìwọ kàn fi ọ́ ṣe sábàbí nǹkan yẹn ni bí ò lù ọ́ yóò lẹ́ lómi kí ló fẹ́ ṣe fáàrí fún kí ló fẹ́ jọra ẹ lójú sí kí ló fẹ́ gbéraga sí ọlọ́run ní kẹ́nìkan ó dìde láti pàṣẹ rẹ bóyá àfáà ni ah, ọwọ́ ṣàdúrà fún ọlọ́run bá gbàdúrà ọlọ́run lójú ó jẹ́ èèyàn mélòó mélòó làdúrà tó ṣe tí ó gbà ọlọ́run fi ọ̀rọ̀ rẹ yẹn ó fi ṣe kòńgẹ́ ni ọlọ́run lọ mọ tó rí tó fi sọ pé òun fẹ́ ṣe nǹkan yẹn fẹ́ nìyẹn kì í ṣèwọ rárá bó ti wù lẹ́kọ̀ọ́ mọ́ so látara àdé eléyìí bọ́lọ́n bá lò ń sábàbí dáadáa fẹ́ nìkan ìwọ ni kó o máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run torí tọ́lọ́run bá lò ń sábàbí burú kí ló fẹ́ ṣe àìmọye tó ṣe pé sábàbí aburú ni máa jẹ láyé gbogbo tó bá ti dé ibẹ̀ ó tù ká ṣùgbọ́n lọ́n lò wọ́n sábà bí dáadáa wọ́n lè máa tọ́ka séèyàn méjì mẹ́ta mẹ́rin márùn tán sórí látara rẹ̀ wọ́n lè máa tọ́ka sáwọn èèyàn tọ́lọ̀ ní kẹ́sìn ọlọ́run ó yé wọn látara rẹ̀ wọ́n lè máa ti ságbó lọ tán padà dé ẹni tó mọ̀nà látara rẹ̀ wọ́n lè máa ti tàpá sọ́lọ́run tó yẹ pé látara rẹ̀ wọ́n padà ẹni ń gbìdánwò ẹ̀mí ara rẹ̀ ní gbogbo àwọn nǹkan yẹn ò ní í jọ lójú anabi sallallahu alaihi wasallam anabi ní gbogbo ẹnikẹ́ni táwọn èèyàn bá ti ń yìn tí wọ́n bá ń kí ọ kó o ṣe nǹkan kan anabi ní ọmọ tó máa sọ nítorí ọmọ sọ ni pé rẹ ọlọ́run ọba àwọn tí wọ́n ń yìn mí yìí ẹni tí wọ́n mọ̀ nípa mi ni wọ́n ń sọ ìwọ sì mọ̀ mí jù wọ́n lọ dáadáa tí wọ́n ń sọ nípa mi jẹ́ kó jẹ́ dáadáa lọ́dọ̀ rẹ ọlọ́run o èyí tí mò ń ṣe tí ò hàn sí wọn foríjì mi lórí ẹ̀ o n tó yé wọn làwọn sọ yẹn o ṣùgbọ́n wọ́n lọ́ọ́ mọ̀ mí jù wọn lọ anábì ni eyín òní kọ́ máa sọ nínú ẹ̀mí tiẹ̀ ẹ̀yin arúsàn ọlọ́run ó ń bẹ nínú àwọn àfáà tí wọ́n ṣáájú tó ṣe wípé tí wọ́n bá ń bẹ nínú ilé ọ̀kan náà àwọn sálà ó ń bẹ nínú ilé wọ́n wá ń ṣàdúrà àdúrà tí ń ṣe yẹn ó wá ń ta sí bí kéèyàn wà nù yàrá káwọn èèyàn kan jókòó nù pálọ̀ ni wọ́n ń ṣàdúrà nulẹ̀ àdúrà tí ń ṣe yẹn wá ń ta sétí àwọn tó jókòó náà pálọ̀ lápèjúwe kí làdúrà tí ń ṣe ẹni yìí sì ní inú àwọn èèyàn dáadáa ni ìwà ń bẹ lọ́n péré ọlọ́run mọ́ wo ẹ̀ṣẹ̀ mi mọ́ fi kópa lára báwọn tó ń tẹ̀lé mi mọ́ wo tèmi mọ́ fi fìyà jẹ wọ́n ọ̀rọ̀ yẹn wá ń ta sí àwọn ènìyàn létí pé ah, ẹni táwọn ń wò wípé òun ló tún bẹ̀rù ọlọ́run ọba jù oní tí ń sọ pé kọ́lọ́ mọ́ wu ẹ̀ṣẹ̀ òun kó mọ́ fìfì yà jẹ àwọn tó ń tẹ̀lé o àwọn àfáà ní kí la fẹ́ fàyọ ńbẹ àfáà yìí kì í kúkú ṣe ẹlẹ́ṣẹ̀ kì í ṣolùyapa àṣẹ ọlọ́run ṣùgbọ́n òun ríra rẹ̀ pé ẹlẹ́ṣẹ̀ lòun níwájú ọlọ́run gbogbo àpọ́nlé tán ń fún ọ gbà pé ìtẹ́yìn mọ̀ lẹ́ ń sọ ọlọ́run mọ̀ mí jù yẹn lọ àmì yìí àmì tẹríba níwájú ọlọ́run ṣùgbọ́n lómi yọ bọ́ tayọ níbẹ̀ ṣe ń wọ àwọn báyìí táwọn bá sọ fún mọ̀lẹ́ka Jibril pé kọ́ bọ́ síbí àwọn ti ṣẹ́ débẹ̀ wájú ọlọ́run ìwọ wò láti bó sí bò mo ti gbọ́ lẹ́nu àfa àkàrí tó ní à mọ̀lẹ́ka Mikael tọ́lọ́run fi síbi ọ̀rọ̀ òjò àtàtẹ́gùn àwọn ó sì sọ fún wípé tójò bá òjò kan bá lè kán nínú ìlú yìí àwọn yọ̀ ń sẹ́ ṣé ẹ mọ̀ pé tó á fọ́ ní ìjọ náà bó ṣe sọ̀rọ̀ àwọn èèyàn bá sáré lọ bá wọn bá ń dọ̀bálẹ̀ ẹ dákun ẹ dákun ẹ dójú ọ̀rọ̀ mi ẹ dákun ẹ dákun gbogbo àwọn èèyàn wá ń bẹ ọwọ́ ni tí ẹ bá ṣe pé bẹ̀ tó pọ̀ òun ah, ẹni tó sọ̀rọ̀ yẹn ni jàbáàrù òun lọ sọ̀rọ̀ yẹn jọ náà nílùú ọ̀yọ́ ẹ ti sọ̀rọ̀ yẹn jàbáàrù ń wádà nísìnyí òun wádà òun lọ sọ̀rọ̀ yẹn òun òun ó òun ó yọ níṣẹ́ òun ó fi mọ̀lẹ́kà mi replace ẹ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ àwọn àtọ́lọ́ ó ní mítì táwọn àjọjọ sí lálẹ́ ní kílẹ̀ tó mọ́ lẹ́nu tóun táwọn àjọ sí mítì pẹ̀lú ọlọ́run àwọn èèyàn tún sáré tẹ̀lé lẹ́yìn pé ah bàbá bàbá ẹ dákun ẹ dákun ẹ má yọ̀ ń ẹ dákun èmi wá ronú ẹ̀mí mi pé ah, ẹ bá jẹ́ ọ sọ irú wọn báwọn ọlọ́run máa dojú ojú àṣì rọ̀ níbẹ̀ náà ojú àṣì bẹ̀rẹ̀ subhanallah so látara àdé eléyìí gbogbo ipò tọ́lọ̀ ń bá fún ọ gan-an náà ṣe bọ́lọ̀ lo fún ọ ọlọ́run kàn fi sàánù rẹ nì kì í ṣe pọ̀ dá a débẹ̀ kì í ṣe pọ̀ dá a débẹ̀ wù ló fi nǹkan yẹn pọ̀ lébẹ̀ ó ń bẹ nínú àwọn ẹni rẹ ṣáájú tó ṣe wípé wọ́n máa ń sọ wípé ìrẹ́ ọlọ́run tó bá ṣe wípé maa máa ń rùn ni àwọn tí wọ́n ń tẹ̀lé wọn ò ní lè jókòó tiwa torí tiwa náà tí ò bá máa rùn bẹ́ẹ̀ sì ni ẹni tó sọ̀rọ̀ yìí nínú àwọn ẹni ire tó jẹ́ ni ire jù lásìkò rẹ̀ ló wà ẹtún tó náà sọ tọ ẹlẹ́ṣẹ̀ làwọn náà ẹ má rò pé ti mọ́ tán yányá àwọn náà níbi táwọn kù sí ni wọ́n ṣe ẹlẹ́ṣẹ̀ ní ìrísí ìtàwọ̀ ẹ̀dá ṣùgbọ́n sọ bẹ́ẹ̀ níwájú ọlọ́run torí pé tó bá lòun ó ṣe ẹlẹ́ṣẹ̀ ọlọ́run ó kẹ́sẹ̀ rẹ̀ ẹ jẹ́ kí a máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká máa gbìdánwò ẹ̀mí ara wa lórí dáadáa tá a ṣe ká máa gbéraga lérí ẹ̀ lórí àwọn ìwà ẹ̀ṣẹ̀ èyí tó tún bẹ lọ́rùn wa ká máa wọ́nà bá ṣe mórí bọ́ níbẹ̀ tá a máa tọrọ àforíjì kí a sì mọ̀ pé gbogbo nǹkan tọ́lọ́run bá fi wá ṣe sábàbí rẹ̀ ní dáadáa fọ́mọlàkejì ọlọ́run fi ṣàánú wa ni o a gbọ́dọ̀ ṣe orègún a gbọ́dọ̀ ṣe fáàrí a gbọ́dọ̀ ṣe mọ́tómọ́tó pé tí kì í bá ṣàwa ni ṣe lágbádá wa lè jẹ́ báyìí abẹ́ ọlọ́run bá ń tóbi rẹ̀ kó mọ́ ṣàkórí ẹ̀ṣẹ̀ wa jì wá kó ṣàmójúkúrò àṣìṣe wa kọ́lọ́run kó bo àṣírí wa o torí pé ẹni tó bá lòun mọ́ tán ọlọ́run ó tú àṣírí rẹ̀ fàyè abẹ́ ọlọ́run ọba kó ṣàmójúkúrò fún wa gbogbo àwọn táwọn èèyàn ń ṣàfitì rẹ̀ sọ́dọ̀ wa nínú dáadáa nínú ìpayà ọlọ́run nínú àṣeyọrí ọlọ́run jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ o torí pé wọ́n mọ̀ wájú ẹnikẹ́ni lọ ọlọ́run tọ́ ẹsẹ̀ wa sọ́nà sójú ọ̀nà tó mọ́ kó o sì fi rọ̀ wá lọ́rùn láti máa gbìdánwò ẹ̀mí wa torí pé lè ọlọ́run balọ̀ba ti máa ń tọ́ ẹrú sọ́nà ibadallah ẹ̀yìn ẹrú sin ọlọ́run udkurullaha yadhkurukum ẹja máa rántí ọlọ́run ní gbogbo ọgbà ọlọ́run máa rántí wa washkuruhu ala ni'amihi yazidukum ẹ jẹ́ ká máa dúpẹ́ lórí àwọn ìdẹ̀ra tí ọlọ́run